ومقدماته كما يحرم عليه الجماع ومقدماته ويحرم عليه الطيب ومن فعل شيئا من هذه الأمور ناسيا أو مخطئا أو مبرأا فلا شيء عليه ثم يواصل سيره متجها إلى الكعبة يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك فإذا وصل الكعبة فإذا وصل الكعبة بدأ بالركن الثاني وهو الطواف فيطوف بالبيت سبعة أشواط في الأشواط الثلاثة فإذا انتهى من الطواف يتجه إلى مقام إبراهيم ويقول واتخذوا من مقام إبراهيم مصلى فيصلي الركعتين يقرأ في الأولى في الركعة الأولى بسورة الكافرون وفي الركعة الثانية بسورة الإخلاص ثم بعد ذلك يشرب من ماء زمزم لقول النبي صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له فإذا تيسر له الرجوع إلى الحجر الأسود يرجع إليه ليقبله وإلا فيذهب إلى الصفا والمروة ليبدأ في الركن الثالث بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم فيقول عنده إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم ثم إذا صعد الصفا يتجه إلى الكعبة حتى يراها ثم يقول الله أكبر الله أكبر الله أكبر لا قدير لا إله إلا الله وحده عجز وحده ونصر عبده وهزم الأحزاب وحده يقول ذلك ثلاث مرات ويدعو بما شاء بين بينهم ثم يتجه إلى المروة فيفعل بمثل ما فعل على الصفا ويفعل ذلك سبع مرات هل أدوكم ورغبا الحمد لله ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí bákan náà tí ó tún yọ̀ǹda fún wa ká tún lè láǹfààní láti gání jimá ti ọjọ́ òní kí ọlọ́run ọba kí wọ́n sà sí ọ̀pọ̀lọpọ̀ jimá alábàárà báyìí fún wa nírọ̀rùn lórílẹ̀ èkó sì gbálẹ̀ sí fún ẹnìkọ̀ọ̀kan wa. ní ìbámu sí ìka tí a ti ń bá lọ a ti ṣàlàyé nípa báwo ni ó múra bí hajj ló sì máa ń jẹ́ ọ̀ràn yìí lórí pẹ̀lú òkú ọlọ́run torí pé gẹ́bí tí a sọ ẹni tí ọba lọ sí èsè pé bọ́yá ń gbé inú saudi bọ́yá ọlọ láti nàìjíríà ni àbí láti amẹ́ríkà ni gẹ́bí gbogbo yóò ṣe máa gbìyànjú láti lọ káàkiri orílẹ̀ ayé so yọ láǹfààní láti ṣe umra àti hajj papọ̀ yẹn ni pé hajj ti.

ọlọ́nìyàn láti ṣe ọmọràn bẹ́ẹ̀ ó sì lánìyàn àti ṣe hajj ṣùgbọ́n ẹtí ọlọ́ báyìí ọmọràn ni yọ kọ́kọ́ sí èyí tó sì kọ́ náà jù fún ẹtí ọba tètè sọjá sí pé tètè wọ́n tètè gbéra wọ́n kọ́kọ́ lọ sí madina yẹn ní ìlú àdébí wa muhammed sọ́kọ̀ ọ̀gá ọ̀gá rẹ̀ ní wọ́sẹ̀lẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ fún ìgbà díẹ̀ kótó ni pé wọ́n lọ sí maka ètò sí pé ibẹ̀ ni wọ́n ti ṣe òmùra so òmùra yìí ó ní orígun mẹ́ta tí a bá ṣe pé orígun ìtumọ̀ ẹ̀ ní pé téèyàn bá ti ṣe aláìsí ọkàn sí rí lọ́la sí ni téèyàn bá ti ṣe aláìsí ìkan nínú mẹ́ta èyí tó dé ọ̀nà òmùra ó ṣe rí lọ sí hajj ni èyí tí ó fi lé mú apàdásọ nígbà tí a bá ṣe àlàyé báwo ni a ṣe ṣe hajj orígun àkọ́kọ́ náà fi ní alẹ́ ẹ̀ṣọ́rọ̀ ẹ̀ṣọ́rọ̀ ni kéèyàn ó ní àníyàn pé òun ti fẹ́ wọnú sẹ́wúrà àtìgbà téèyàn sì wà lé tó ti gba fisa ti ti gba gbogbo ẹ̀ ló ti láníyàn kó fẹ́ hajj ṣùgbọ́n lẹ́yìn wọn kò tí ì sọ kẹ́kẹ́ di ìwọ fún gẹ́bí tọ́ba ti fi aago kan lápẹ̀jù téèyàn máa ní lẹ́mìí pé òun fẹ́ káyìlá ṣùgbọ́n tí a bá ti ṣe tàbí ẹ̀rọ tó lẹ̀ ṣẹ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn

ló ti gbé ìkàrọ̀mù ẹ̀ lólẹ́kọ̀ọ́ nípa yìí òun ni wọ́n lọ tí wọ́n bá débẹ̀ kódà síwájú kí wọ́n tó débẹ̀ afẹ́ká sí àwọn dandan tí èsì ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó ṣe pé nínú súnà lẹ́nu ọ̀mọ̀hánbẹ̀ sọ́kọ̀ bá àwọn sọ́dà téèyàn dì í máwọ́ síwájú kátó débì kọ́ọ̀t àbí bàtà bá débì kọ́ọ̀t ìyẹn ni ààyè téèyàn ò lè kọjá tọ́ba ṣe pé ọmọ ẹ lọ sí umra àbọ̀ fẹ́ ṣe hajj àyàfi kọ́ mú àníyàn wá bẹ́ẹ̀ pé ó ń lọ sí umra bí hajj tọ́ba ilé kọjá rẹ̀ ọgbọ́dọ̀ padà tí ọba ti padà ó ti dára àkọ́kọ́ yẹn rẹ̀ ìyẹn ní pé ààyè yẹn ibẹ̀ ni yóò dúró sí láti ṣe àwọn sẹ́sìn bọ̀ yìí àkọ́kọ́ nínú rẹ̀ èyí tọ́já sí pé anífẹ̀ẹ́ sí òun náà ní káwé bá sí máa wéwèé jáde báyìí torí pé àlejò wa máa ń bẹ̀rẹ̀ sọ́kùnrin ẹni tí ń ṣe kóòsù àbí tó ṣe ẹ̀jẹ̀ ìbímọ àrí nínú àwọn sàbí àlejò mohammed sọ́kọ̀rọ̀ àdùsílẹ̀ sọ̀hábíyàt tí orúkọ rẹ̀ jẹ́ asma ọmọ ọ̀mẹ́s èyí tí ó jẹ́ ìyàwó abubakar ìrọ́lẹ́ ọmọ àyè ìgbà wọn dé ní kóòtù tá à ń sọ yìí àyè ni ó ti gbé ẹ̀ka wà ìgbà wọn délẹ̀ ló bímọ sí ànábì palásẹ pé kó náà lọ wẹ̀ ìyẹn tó yá pé ìwẹ̀ yìí ọkàn pa kò sì ní special kankan lójú pé bá a ti máa wẹ̀wẹ̀ jáde báyìí òun náà lásìwẹ̀ so afẹ́ka ṣe eléyìí nínú sunna lẹ́nu ni nínú àwọn onímọ̀ tó ṣe pé ẹni ọba bímọ ọjọ́ ràn yẹn fún tí a wà ní hòtẹ́ẹ̀lì wa ní madina àbí bàtà débi kọ́sì ni nínú sunna lẹ́nu ọ̀nà ahmed sọ́kọ̀lá lu sí ara wa àbí sórí wa ṣùgbọ́n a nílò sí aṣọ tí a fẹ́ fi ṣe òmùra torí pé àlébi sọ́tọ̀lá àdùsọ́lẹ̀ ọkọ̀ ilé ìkẹ́ bí a sì padà sọ̀rọ̀ rẹ̀. tó amẹ́ka sílẹ̀ torí pé ìyàwó àyíṣà ọdí ọlọ́wọ́ àyà oníbi síwájú kí àlébi wa mohammed sọ́tọ̀lá àdùsọ́lẹ̀ kó tó gbé ìṣòro sásàlẹ̀ yẹ kó láti ṣe kó tó ṣe pé ọkọ̀ inú ọmọlá òun máa ń fi lọ́fíńdà sí ara rẹ̀ òun máa ń fi nǹkan olóòrùn pẹ̀fúm òun máa fi sí ara lẹ́yìn ọ̀hún ahmed sọ́kọ̀ àìsílẹ̀. ìkẹlẹ̀ kẹta alẹ́ tó tẹ̀sùn wa ni wípé síwájú kánú sọ pé àwọn ọmọra afẹ́kasí náà fìlà méjì tábà dé rìkọ́t. ìyẹn ni pé tí a bá dé rìkọ́t tí èsì àsìkò èyí tí àyílà tó àbí tálásàrì tó tọ́jà sí pé bí àsìkò dùhà ni afẹ́ká yẹn ní fìlà méjì torí pé alẹ́ ìwà muhammed sọ́kùnrin àmì òsèlè ó ní pé ọlọ́ọ̀bá rán màláìkà sí mi tó ń sọ fún mi pé kí n kí òní àyè alábàríkà yìí. ìyẹn ọwọ́ níbàámu sí ọ̀rọ̀ ogunlọ́gbọ̀ àwọn onímọ̀ yìí pé síwájú kéèyàn tó gbé ẹ̀fọ́rọ̀ sunna alẹ́ ìwà muhammed sọ́kùnrin àmì òsèlè ni yálà nítorí ọ̀lẹ́fà ni o àbí àwọn àyè míì èyí tó ṣe pé àníbi sọ́kọ̀dọ̀ àlùsọ́là ti là kalẹ̀ sẹ́yìn ọ̀gbọ́dọ̀ kọjá rẹ̀ àyàfi kó mú àníyàn yín pé òun lọ sí rúra àbí hajj wa. náà bá ti kírun yìí tán ìgbà yẹn láwa ṣe làbẹ́yìká bẹ̀ ọ̀mùrà. tábà tó wí gbọ́dọ̀ yìí ìtumẹ̀ ní pé àwọn kankan ti dèwọ̀ fún wa. síwájú ká tó wí kódà ká wọ aṣọ èyí tí ọkọ̀ náà ti gbogbo wa mọ̀ yẹ tí à ń pè lásọ ọ̀rọ̀ kéèyàn ọkọ aṣọ lẹ̀ kọ́ wọ aṣọ yẹ kò sí ìgbàgbà tó dé wọ̀ fún nínú àwọn kàtà kalẹ̀ ìgbà tó bá tó sọ pé làbẹ́yì kàbí ọmọra yẹni pé ọjọ́ pè rẹ láti ṣe ọmọra ìgbà yẹn ló tún di pé àwọn kẹsìkọ̀ yìí ti wọ̀ yẹ́pọ̀ tó dá sí pé ní ìtàṣọ ẹni tí yàrá ti ṣe ọlọ́ọ̀rọ̀ àgbà fọ́ọ̀rùn ó lè wòye ó lè wọ̀ọ̀rùn ó lè jẹ̀ka ó lè mu. sùwádìí wá ti sẹ Allahu Akbar gbogbo àwọn kan yẹn ti jẹ wọ bẹ́ẹ̀ náà ti ní ti umra bí hajj náà nígbà tí ìbá ti sọ pé labbaika àwọn kan ti yìí ó ti bì wọ̀ nǹkan nǹkan yẹn ti sọ̀nà mẹ́rin àwọn kan sì tún nǹkan kọ̀ọ̀kan nǹkan nínú rẹ̀ ó ní nǹkan tá à ń wọ̀ ìmọ̀ ìwọ aṣọ èyí tó wà lókè àbí aṣọ gbogbo rẹ̀ náà ni a ti gbọ́ mi yé bí mo ṣe ṣàlàyé rẹ̀ ó ti di èèwọ̀ ìyẹn ní pé aṣọ tí wọn kì í ṣe aṣọ tí wọn fò wúra ò sọrí pé lọ́kọ́mà táwọn míì máa ń gbọ́ yé ní pé aṣọ tí bá fò wúra ó ti jẹ́ ìwọ̀ fún ẹni wá ṣe hajj no èyí tí wọ́n gbà lérò ni pé aṣọ tí wọn ṣe lóun dín wọn ara bíi èyí tí wọn ṣe lóun dín wọn orí bíi fìlà àbí bíi aṣọ èyí tí wọ̀ sókè gbàgẹ̀rẹ̀ ni o àbí sòkòtò tí yìí ó ti di èèwọ̀ fún ẹni tó jẹ ọkùnrin láti láti túbọ̀ títí tó fi parí òmùra rẹ̀ ṣùgbọ́n lóbìnrin kò sí aṣọ tí kò sí aṣọ kan pàtó fún obìnrin pé etí ó fi ṣe ẹ̀rọ̀mù ni akálàṣe ẹni tó bá jẹ ẹlẹ́hà ọ̀wọ́ wípé òun ò ní lò ní kọ́ọ̀bù ìtàgbé ní ní kọ́ọ̀bù ni aṣọ tí wọ́n ṣe ní dèédé ojú àbí glove èyí tí wọ́n ṣe ní dèédé ọwọ́ ṣùgbọ́n kí ló fi kọ́ fojú rẹ̀ òun náà ni èyí tó bá sẹ́kù nínú èyí tó fi bo orí òun náà ni ó fà wọlé àbí èyí tó sẹ́kù níbi apá rẹ̀ òun ni ó fi kọ́fà ọwọ́ rẹ̀ yàtọ̀ síyàn obìnrin ò ní pé àárín aṣọ wáìtì kan àbí àárín lẹ́sì kan àbí aṣọ kan táwọn àgbẹ̀ ní aṣọ ìfàwọ̀mù ti obìnrin. nǹkan àkọ́kọ́ nì tọ́jà sí pé ó jẹ́wọ̀ fún ẹni tó bá ti sọ pé làbẹ́yìká bí ọmọ ṣùgbọ́n èyí tó ti wọ̀ ní nǹkan tí ọba kan orí èèyàn lè lo àmúrẹ́là èèyàn lè wà ní abẹ́ mọ́tò èèyàn lè wà lábẹ́ tẹ́ǹtì torí pé gbogbo eléyìí ṣẹlẹ̀ láyé àdábì wa muhammed sọ́kọ̀dà àdìsẹ́lẹ̀. ìran kẹlẹ́ kejì tó ti jẹ́ wọ̀ fún ẹ̀dọ́ba ti sọ pé làbẹ́yì kàbí ọmọra òun náà ni kó mú kankan kúrò nínú irun ààrẹ yálà irun orí ni o àbí irun abíyá ni o àbí èyíkéyìí tí irun bá wà àbí kó gé so àyà yẹ wà nínú sọ́rọ́tù hajj ó sì wà nínú sọ́rọ́tù bàkọ́rà náà tí ń sọ yí pé ẹni tó bá ti ṣe lọ́gbẹ́ ìkàbẹ̀ ọmọdé ọ̀la pàdé láti ṣe kàyé mà. ìrẹ́ ilé ẹ̀kẹta ó ní nǹkan tá a fi máa ń ṣe gbádùn bí kò lo nǹkan olóòórùn ó ti jẹ́ òfin láti lò àbí kọ́ sí pé òun rí obìnrin tó wò wọn láti kọlu sí i ó ti jíwọ ó ní bàbá tó parí wúmúrá kó tó lè kọlu sí ẹ tó wò ó pé bọ́yá òun fẹ́ fẹ́ tí èsì ti sìnà. bákan náà èyí tó ga jù bẹ́ẹ̀ kó ti aṣọ ilé wáyà òun ọba ìyàwó òun lò. so ìsebẹ̀ yóò ba iṣẹ́ hajj jẹ́ àbí iṣẹ́ tẹ̀yàn ṣe ní ìjọsìn. so gbogbo àwọn kẹwọ̀n yìí ọ jẹ́ èèwọ̀ fún ọba ṣiṣẹ́ bíi làbáyíká bẹ ọmọra nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tó parí ẹ̀ ní pé kọ̀lá àǹfààní láti dédé kọ́sọ́ pé òun rí òkété àbí òun rí ọ̀yà tó yẹ wàá pa tọ́yìn bá ti wà nínú ẹ̀rọ tọ́sọ pé làbẹ́ ìgbàgbé ọ̀rá kọ̀lá àǹfààní rẹ̀ náà sọ á tún padà ṣàlàyé àwọn àdájọ́ tọrọ máa ń kan yìí nígbà tí a bá ṣàlàyé hajj ìyẹn ní sókí àwọn akẹ́kọ̀ọ́ sọ pé kò lè ṣe má tọ́ bá ti sọ pé làbẹ́ ìgbàgbé lẹ́yìn eléyìí yóò dojúkọ kaaba láti máa lọ irú ẹni tó gbéra láti lórí àwòlẹ́fà ní pé mọ́tò yá yẹ́nyẹ́ yóò lò bí three hours so láti lè fi rìn láàrin ìgbà tí wọ́n ń lọ yìí kì í ṣe pé bọ́yá kọ́ máa sọ̀rọ̀ ayé àbí kọ́ máa sọ nǹkan tí ọ̀kan bí kò sí pé ó ní sẹ́tí ọ̀ máa ṣe iṣẹ́ tí anabi wa muhammed sọ́kọ̀ọ́ àlùsẹ́lẹ̀ tọ́fẹ́ kí abẹ́lẹ̀ tí ọmọ ṣe gbé àwọn wà nínú mọ́tò tí wọ́n á dojú kọ mẹ́kà ó ní lẹ́bẹ̀ẹ́kẹ́lá ó mọ̀ lẹ́bẹ̀ẹ́kẹ́ lẹ́bẹ̀ẹ́kẹ́lá ṣẹ̀ríkẹ́lẹ́kẹ́ lẹ́bẹ̀ẹ́kẹ́ إن الحمد والنعمة لك والملك لا شريك لك ìtumọ̀ rẹ̀ nígbà tá a bá ń sàlàyé àlámàrí hajj so a padà sọ pẹ̀lú gbọ́lọ́ so gbọ́lọ́ yìí láàmà wí kódà anábì wa muhammed sọ̀rọ̀ àdùsọ́lẹ̀ ó ní kò ní sí ẹni tí ọmọ wígbóná yìí àyàfi gbogbo ẹni tí bá ti ń gbọ́ ọkọ máa fún ní ròdùnrin pé ó ti dọ́ màlúù jẹ́ náà kódà ibi táwọn sàbẹ̀ ẹlẹ́bíwọ̀ mohammed sọ́tọ̀ àlùsẹ́lẹ̀ tí ẹlẹ́kàkùn ẹ̀dí síwájú kí wọ́n tó dé mẹ́kà òun ti ha torí pé àlẹ́bí sọ́tọ̀ àlùsẹ́lẹ̀ nínú ìgbàwọ́ mi ọ̀sẹ̀ pé mọ̀lẹ́kà jùbẹ́lì wá bá mi pé kí n pa àwọn àjọ mi láṣẹ pé kí wọ́n má ṣe ni pé kí wọ́n má ṣe ní jẹ́jẹ́ kí sókè dáadáa èyí ni wọn máa wí títí tí ó fi dé maka tí ó lọ sí ààyè tó ṣe pé wọn ti pèdé àwọn wọn láti pé lẹ́yìn ìgbà náà yọ sàlùwàlà yọ lọ bẹ̀rẹ̀ sí ṣe orígun ẹlẹ́ẹ̀kejì tá ń pè ní tọ́wà orígun ẹlẹ́ẹ̀kejì yìí onígbé kó yípo kaaba yẹ oní ilé ọlọ́rọ̀ sàánà wo wọ́n sàánà sábàdà àwọn ọlọ́tọ́wà fún kaaba náà nígbà tí ọba padà yá pẹ̀lú ògbọ́nà. sẹ́ńkẹ́lì làbẹ́yìká la ọmọ làbẹ́yìká ní wí bọ̀ tẹ́lẹ̀ tọ́ba ti bẹ̀rẹ̀ sí ṣètò wà tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yọ ọkọ̀ tẹ̀ kò ní wí má. yọ gba ibi tí a pè ní black stone ìyẹn ní arúgbó làásùwàd alahajaru làásùwàd ibẹ̀ ni yóò ti bẹ̀rẹ̀ tọ́wáfẹ̀ ojú pẹ́ẹ́nà tí ó fi lé bẹ̀rẹ̀ mẹ́ta ni àkọ́kọ́ ó ní tọ́ba láǹfààní tí ò ní di funfun tí wọ́n bá pọ̀ kọ́ lọ síbi blackstone láti lè fẹnu kí sí ẹ̀ kó sì dàyàdé so àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí ọba lágbára láti jásí pé kí ẹnu rẹ̀ ọkàn blackstone kó fi ọwọ́ kàn án àbí tọ́ba mú kankan dání bọ́yá rúlà ni o àbí pẹ́ńsù ni o kó fi kàn án kọ́ wá kí sí nǹkan yẹn ẹlẹ́ẹ̀kejì náà ẹlẹ́ẹ̀kẹta tí ọba láǹfààní eléyìí rárá pẹ̀lú rọrùn tó wà nínú islam ìbá jìnnà sí jù bẹ́ẹ̀ lọ kọ́kàn náwó kò sì pé bisimilá ọlọ́ọ̀bọ̀ àgbà tó o ti bẹ̀rẹ̀ tó wá fún un yọ wá bẹ̀rẹ̀ lẹ́yìn tí yọ ọ̀rọ̀ kiri ká ilé ọlọ́ọ̀bọ̀ wàsùmáhánà wàsàlá ti ṣe kàábà ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ni pé kété tá a bá ti kúrò ní black soul orí kò káwọ́ àtọ́ tẹ̀lé so bọ́ ẹ pé tọ́kọ́mà onípàwọn yìí máa ń bè ní hijir ismail inú ọ̀kà àbàlọ́wà tó ṣe pé ààyè kan wọ̀ tẹ́yẹ lè wọ̀ tí ó tún jáde èèyàn gbọ́dọ̀ wọ ibẹ̀ kí ló fà á torí pé ọlọ́ọ̀bá wa subahana wa ta'ala ṣe pé ká yí fo ni kò ní ká wọnú ẹ̀ ààyè yẹ gẹ́gẹ́ sì ni ara kàábà náà lọ́wọ́ àtúnṣe pé sígbà láì bá wá nígbà míì so á padà ṣe àlàyé kí ló fà tó fi sẹ́kù báyìí so yọ́ọ́ máa ṣe tọ́wọ́ àpòyè lọ títí tí ó fi dé orí pátá ń pè ní àrókùnà lìyàmání torí orígun mẹ́rin ló wà fún kábà ìyẹn ni orígun tí yóò padà kàn síwájú kó tó kan ibi tó ti bẹ̀rẹ̀ tí ṣe blackstone tọ́ba dé orígun yìí tọ́ba láǹfààní láti fọwọ́ kàn án so yọ lọ fọwọ́ kàn ṣùgbọ́n tí àwọn aláǹfààní kò ní náwó sóun gẹ́gẹ́ ó sì náwó níbi blackstone tọ́ba ti wá dé orígun yìí sí orígun ti blackstone gbogbo èyíkéyìí àdúrà ló lè máa ṣe síwájú tẹ́lẹ̀ tí ò ní gbèdéke àdúrà kan bí kò sí pé àdúrà tọ́jẹ́ mẹ́tayé àti tọ́jọ́ gbéra kìámà torí pé ara wọn bíi tí ó ti mú pé lílo àkọ́kọ́ àdúrà báyìí lílo ẹlẹ́ẹ̀kejì àdúrà báyìí eléyìí kórìílẹ̀ láti ọ̀dọ̀ anábìwọ̀ mahammed sọ́dọ̀ làwọn sílẹ̀ èyíkéyìí àdúrà lèyàn lè ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti dé fi rúkúnà lèyàn máa ní ìyẹn orí tó tọ́ nẹ́ẹ̀sì sí black soap àdúrà tó wà mẹ́ tí a níbi sọ́mọ́ àmọ́sọ́lẹ̀ àmọ́sẹ́ tí ó sì kọ́mà ti gbogbo àmà ní pé ọ̀gbọ́nà àti náà fi dúnìyà hasana wọ́n fi àhùrà ti hasana wọ́n kí náà àbẹ̀rẹ̀ náà. yóò ṣe báyìí lẹ́ẹ̀mejì tọ́ba doubt wípé márùn ló ń ṣe àbí mẹ́fà yóò sọ di márùn padà yẹni pé èyí kéré jù ní òun tọ́ba fẹ́ pé mẹ́rin ni àbí márùn so mẹ́rin ni yóò sọ dà yẹni pé ọgbọ́dọ̀ sátẹ̀ wípé òun sílẹ̀ méjì tọ́ba ti ṣe tán makamu ibrahim ààyè kan ní tó ṣe pé kò jìnnà sí ibi blackstone wà tọ́ba láǹfààní láti tó wájú rẹ̀ yóò dùn láti yànnà fìlà méjì tí ọba láǹfààní èyíkéyìí ibi tọ́ba wà nínú alimọ́sídò làhárà kódà nínú mẹ́kà ìlú ti láǹfààní láti yànnà fìlà méjì yóò wá sọ pé wọ́n omi makamu ibrahim musola yóò kíra ká àkọ́kọ́ pẹ̀lú kúlíyà yọ alkafirun rákẹ́ ẹlẹ́gẹ̀ẹ́sì pẹ̀lú kúlíwọ̀ ọ̀la tọ́bàṣẹ́ lẹ́yìn tán yọ lọ mú omi zẹ́ńzẹ́ akálàtì àwọn bí sọ pé àdébí sọ́tọ̀ láti sílẹ̀ òkè ìgbẹ́ ló fi mú kèsì kí bọ́yọ̀ wà nínú sẹ́ hajj ṣùgbọ́n kò sí gẹ́gẹ́ nígbà tí ìbá ṣe lẹ́yìn tán kọ́ lọ mú omi zẹ́ńzẹ́ ìyẹn sì wà káàkiri torí bí anabi wa muhammed sọ́tọ̀ láti sílẹ̀ àpàdà padà kí omi yìí náà nígbà míì náà ṣùgbọ́n sókí níbẹ̀ ni pé ànábì sọ pé téyìn bá mu omi sẹ́ńsẹ́ fún iná lọ́nà ọ̀bọ ṣe fún ìyẹn pé yálà àìsàn kan sẹ́yìn èyí wá mu omi sẹ́ńsẹ́ nítorí ẹ̀ àbí kọ̀ọ̀rọ̀ ma bí ọwọ́ mu omi sẹ́ńsẹ́ nítorí ẹ̀ lánìyàn tọ́da pẹ̀lú gbàgbọ́ ọlọ́wọ́ ṣe kẹyẹ fún tọ́ba ti ṣe léyìí tán tọ́ba láǹfààní láti padà sí blanche padà láti orígun ẹlẹ́ẹ̀kẹta ni ó lọ torí pé ó ti parí orígun ẹlẹ́ẹ̀kejì nù. orígun ẹlẹ́ẹ̀kẹta ó là ń pè ní asọ́fà wàlúmọ́rùwà kéèyàn ó pọ̀sẹ̀sẹ̀ láàrin sàfà àti márùwà tó sì já sí pé kò jìnnà síbi tí ó ti ṣe tọ̀wọ́fù náà yẹni pé tí ó ti rọ kiri ká kàába ibo ni yóò ti bẹ̀rẹ̀ sàfà ni síwájú kótó gun sàfà nígbà tí wọ́n ti gùn lọ yóò ka ayé tí mo kà sẹ́yìn pé iná sọ́fà wàlúmọ́rútà mi ṣe àhìrìlà títí dé ìparí ayé àwọn yóò sọ pé abdá omi máa bàdá ọlọ́ òbí yóò ṣe nǹkan tí anabi wa muhammed sọ́fà lọ́hàdùsẹ́lẹ̀ tí máa ń ṣe ní ayé yìí ó náà ní ọlọ́hu akọrọlọ́hu akọrọlọ́hu akọr láìláha ìlọ́lá wàhídàbù láṣẹrí kala mo ti kà lọ ní inú ọkùtùbà arábíkì tẹ́lẹ̀ yẹn ní pé yóò fi gbóná yìí lẹ́ẹ̀mẹ́ta tí bá ti ń ṣe ìkẹta yóò ṣe èyíkéyìí àdúrà tó wù tí ò ní pé àdúrà kan pàtó yálà níbi orí ayé ni o àbí orí ọjọ́ ìgbélé àlùkìyàmà ṣùgbọ́n yóò gbìyànjú nígbà tó bá wà ní sàfà láti máa wo kaaba torí pé lára sunna anabi wa muhammed sọ́kọ̀ ọba àbùsọ́lá lélẹ́yìí wa tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ tó bá dá sí pé lásìkò tó ń lọ sí sàfà àti márùwá yìí nírú ọkọ̀ púpọ̀ so kọ́ máa wo kaaba lọ́kàn ìyẹn fi dáa jù tó bá ti wí alákọ̀ọ́kọ́ tán yóò ṣe àdúrà lọ́pọ̀ bọ́bá ti lágbára ma yóò dojúkọ márùwà láàrin ìgbà tí fi lọ márùwà tó oníranran àdúrà náà ló lè ṣe nínú àlámàrí ayé àti ọjọ́ ìgbéni àkíyàmà bí bá ti ń lọ yẹ tó bá ti rìn síwájú kó tó kan márùwà wọ́n ti fi iná green kan síbẹ̀ tó ṣe pé tó ti rìn díẹ̀ yóò rí iná green yẹn tọ́ba tún wọ̀ kan yóò tún rí mi lọ́ọ̀kan ìtumọ̀ ẹni pé ibi tí náà bí ìyẹn ti bẹ̀rẹ̀ yóò pọ̀ sẹ̀sẹ̀ ń bẹ̀ sáré so léètí ó sì ní àwọn nǹkan tó rọ̀ mọ́ tí a lè ṣe àlàyé rẹ̀ nínú kótóbà yìí àfi àwọn kótóbà mi ti pọ̀ pẹ̀lú ògùn náà so yóò sáré láyé yìí títí yóò fi kan dín mi tí yóò rí lọ́ọ̀kan tọ́ba ti débẹ̀ yóò sọ yóò tún máa rìn lọ títí tí ó fi dé mọ́rùwà tọ́ba dé mẹ́rùwá yìí bó ṣe ṣe níbi ìsọ̀fà tani pé yóò ka àdúrà sí àlẹ́ wa muhammed sọ́kọ̀lá àdùwọ̀sẹ́lẹ̀ ṣe àti èyíkéyìí àdúrà mi tó bẹ́ẹ̀ náà ni ó ṣe nígbà tọ́ba dé mẹ́rùwá náà yóò sì gbìyànjú láti máa wo kàábà tọ́ba rọ̀ lọ́rùn bó ti yáyé pé níbi tí mẹ́rùwá wà kọ̀ rọrùn láti rí kàábà bíi gbàtẹ́ wà ní sàfà níbi tí pé ẹ̀ẹ̀mejì ni ó ṣe ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì yẹ báwo ni ó ṣe kà ní pé ibi tó ti bẹ̀rẹ̀ nígbà ọba tó padà síbẹ̀ èló tó pẹ́ yọ̀ọ̀ka ìyẹn ni pé adíyọ́ bẹ̀rẹ̀ láti blackstone nígbà tó bá tó dé blackstone padà iná ló tó di ẹyọ̀ọ̀ka yọ̀ọ̀ka bá yẹ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ti sàfà àti mọ́rùwà ọ̀yàtọ̀ nígbà tí ọ wà ní sàfà tó lọ sí mọ́rùwà ìkànnìyẹ láti mọ́rùwà padà sí sọ̀fà ó di méjì. kò ní kàńkà wípé nígbà tó dé márùwà ó nígbà tó bá tó padà sí sàfà kó tó di ẹyọkà bíkọ́ sí pé nígbà tó dojú tó wà ní márùwà tó ń padà sí sàfà ó tó ti di méjì báyẹn ní tó bá ti parí rẹ̀ kí ni tó sẹ́kù tí ó ṣe ní pé ọ̀fà rẹ̀ mẹ́ta èyí téèyàn ọ̀gbọ́dọ̀ má se umra torí pé kódà ní àsìkò hajj ẹni tó ṣe pé ọ hajj nípa ike rúkọ ó ṣe tọ̀wọ́n àkùtà safa àti márùwà ó ní gbé ọlọ́ọ̀bá gbé ìyẹ lẹ́yìn ìgbà tí wọ́n tún sàlàyé fún láti sáyò ìyẹn pé kó àti yẹn ní pé èrò pọ̀ lásìkò tí ọlọ sí so eléyìí ọ̀tàn rẹ̀ jẹ́ ni tẹ́yìn bá fi kálẹ̀ nínú mẹ́ta tí mo sọ yìí so kò sí òun rárá kó tún lẹ̀ kọ́ ma àwọn akẹ́ míì tí mo fi ń kún ìmí ìwà tó jọra yẹn bẹ́ẹ̀ ìmí ìwà tó jẹ́ súnà tá a sì padà ṣàlàyé kí ni ìdájọ́ ètò yẹn bá fílẹ̀ tó jọra yẹn kí sì ni ìdájọ́ ètò yẹn fílẹ̀ tó súnà èyí tó bá súnà kò ní gàgà torí pa fi galá lẹ́nu ṣùgbọ́n èyí tó jọra yẹn bíi kókó ní bíi kọ́ọ̀t kọ́mọ̀ sí làbẹ́yìká bíi ọmọ níbẹ̀ so tó ti di ọ̀ràn yẹn kọ́ padà tí ọba ti padà so irú ẹni bẹ́ẹ̀ ó ti dára ó ti dára yàn kí ọlọ́run akẹ́ sàdé kọ̀ọ̀kan wa àwa tí a ti ṣe hajj àbí umra kí ọlọ́run akẹ́ sàdé lálẹ́ sí fún wa ó tún jẹ́ kí kátó láǹfààní lọ́pọ̀lọpọ̀ sí àwa tí a ti láǹfààní kí ọlọ́run akẹ́ sàdé sí ní rọrùn ولا لا اله الا الله اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم اقسم لنا من خشيتك ما ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معادنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا خطيئاتنا وجهلنا وإسرافنا في أمرنا وما أنت عالم به منا قال اللهم اغفر لنا جدنا وخطعنا وعمدنا وكل ذلك عندنا قوم الى صلاتكم يرحمكم